city, s x X. X. Orí ọmọ ní pọmọ wáyé láìpẹ́ láì jìnnà Ọlọ́run ó sì ṣètò ṣùgbọ́n. Àmín àmín àmín àmín. Mr. Goriola, sorry láti disappoint you. Nígbà tó mọ̀ pé the kind of woman tí ò fẹ́ ní láìfẹ́ ẹni méjì tó fẹ́ kó máa ṣe oúnjẹ fún ẹ kó máa nu oúnjẹ sí ẹlẹ́nu kó máa kúnlẹ̀ fún ẹ kó tó jẹun kó máa pampa ẹ kó tó jẹun kó máa pààkì abọ́ tó fi jẹun lọ sí kitchen kúrẹ́tò padà sí fílẹ̀jì yín kó lọ múyàwó bẹ̀. fúnkẹ́ tó máa sọ mi. yes. kí ló ní sí mi ò ní kí ló wà bẹ́ẹ̀ tí ó sì ń bẹ̀ kí ló gbé síbẹ̀ sí mi ò ní ó wá kó sí báyìí ó ń ṣọ́ọ̀ṣì nínú ilé ọkọlọ́kọ ó ò lè máa dá agbádá bulẹ̀ nínú ilé tí mo wà. ó ń gbóná wo lè bá mi sọ ẹ sọ fún mi pé ti ṣe ráìsì jiná tó dàbí igi. béèyàn ọba gé ìgbó kọ́mọ pé gbòòrò ń fẹ́ jẹ hmm. béèyàn ọba sì jẹ ráìsì kọ́dà wa ara ní ìrẹsì. ẹ stupid. yéé yéé. ẹ kọ̀ dàgbọ́dọ̀ gbà ẹ̀ jánu. yéé. kí ló ṣe yín. gbọ́dọ̀ dáadáa. Ah! tẹ bá ní kẹ́ máa wò báwo ló ṣe ṣẹlẹ̀ ta ni ó pa ìyàwó yín ẹ máa kàn mú múlòmúlò. mo ṣe find it difficult láti believe pé èèyàn kan lè ro ikú ìyàwó yín wọ́n ti tọ́kọ̀ pé poison. wọ́n fi ẹ̀yin méjèèjì jẹ olè àwòdì ẹ lè gbé adìyẹ kí ni reason tẹ́ ṣe wà nínú ilé ìgangan tí madam wà lókè tí wọ́n ń pariwo tí wọ́n ń pè yín tí ẹ̀yin méjèèjì ẹ lè dáhùn. ẹ ń fọmọ mi ló ń jẹ ẹ rọ pa ẹ fẹ́ fọmọ mi mọ́jẹ̀lẹ́ àbí. kí ló bá rà dáradára iná ṣé torí pé mi mo ti àwọn àǹkí sí ni lẹ fi ronú pé èmi máa ń lo fún madam mọ́jẹ̀lẹ́ jẹ. ṣé gbogbo ń ta àkálẹ̀ náà kò tó kán fún yàn mọ́jẹ̀lẹ́. Ah. àbí wọ́n gan fúnra lára rẹ̀ gan sóò lè ṣe bẹ́ẹ̀. èmi. Hmm. ẹlẹ́pẹ̀pẹ̀ nu yín sàn. Ah, ah rò pé ń mú ẹ̀yin méjèèjì báyìí lọ́rùn ọwọ́ níjọ́ tẹ̀ ń gbèrò àti pa màdàmú. Ah! Um, kò kí n ṣe iná ní mọ́ bí ẹ ṣe mọ̀ tẹ́lẹ̀ ó ti di ìyàwó mi. Ah, ah, uh, ẹni tó bá kọ̀ tí ò bá fún ní àpọ́nlé tó bá yẹ kí ó fún un á pàdánù iṣẹ́ rẹ̀ ọlọ́mọ jàbí ọ̀bí yẹn bá dẹrú ẹ̀wò ọ̀nà àtijọ́ àti mú dínú. ọlọ́run mọ́ tiẹ̀ yóò ṣe wá ní ọlá. iṣẹ́ dà ẹ̀yin ló ṣẹlẹ̀ ibi ṣíṣe tẹ̀yìn ṣiṣẹ́ lè fi yan gọ́ǹtà pé ẹ̀ ṣiṣẹ́ nítorí ọlọ́run. ọ̀gá kí ni gbogbo tẹ̀ ń ṣe ìkọjá yìí ni gbogbo ilé. ẹsẹ̀ mojú ọmọdé ni èèyàn kí kéré dín nǹkan ẹ̀ náà hmm? <laughs> ẹ̀rọ ọ̀gá mi ó fẹ́ fún mi three days ṣé ìwà yìí tí wọ́n bá bomi sí lẹ́nu ibẹ̀ lọ́ọ́ ti máa bá after one year ní ṣe. ààrẹ ò dá bá bomi gbóná sí ẹ lẹ́nu ibẹ̀ náà ló máa wà. mo faṣọ sínú wardrobe òde díbẹ̀ òjò lọ as in with label. ọ̀rẹ́ ẹ ni nà án ní bíìdì tó wá wá tó wá wọṣọ ẹ̀ ṣé gbà tó ò ní lọ́wọ́ ṣé kò help ẹ̀. kí ló ṣe kí ló ṣe fún mi kí ló nǹkan tó ṣe fún mi what's this. nǹkan my friend. mo rò bóyá kí tailor that's fashion designer. àmọ̀ràn eh, ẹ̀dà. ẹlẹ́dàá mi máa fi yà jẹ wo ẹlẹ́dàá méjì kan ó máa jọ ìyà jẹ ó máa parapọ̀ báyìí a máa jọ fìyà jẹ bọ̀ báyìí. Wait, and who are you to come barging into my office just like that? Bẹ́ẹ̀ ti ẹ rí, come for celebration. Oya oh, o, oh, kí ni a ká fi celebrate rẹ? I think dinner will be better. dinner? dinner? Yes. We're going to go out, right? Okay. Dinner, right? Okay, that's a deal. This weekend. Uh-huh. kò sóhun tójú onírètàn. Looking strange but real in a crazy world where we're living. báwo lèèyàn mẹ́ta yóò ti dúró ní méjì. èmi ni alátọ̀bà yìí mi ni alátọ̀bà alátọ̀bà wà á gbọ́ gẹ́dẹ́ wà á gbọ́ gẹ́dẹ́ wà á gbọ́ gẹ́dẹ́ wà á gbọ́ gẹ́dẹ́ ìzí mi ni mi alátọ̀bà kò ní bẹ́tà fún ẹ bó ṣe ń láìtì yẹn bọ́ọ̀ ètò ṣáná sí yẹn kò ní dáa fún ọ pẹ̀lú ẹ̀ tí ò bá ṣe olórí burúkú ni ẹ kí ló dé náà tó ń kọrin ní gbogbo ìgbàanú ilé tí wàá máa pariwo tí wàá máa kéfò ṣé bíjọ ilé ẹbí ẹ ni ó sọ bí dorí fíìdì tán tí ì ṣe pátì ni. ẹ káàárọ̀ mọ. kíra ẹ. ẹ káàsán mọ. orí ẹ máa tẹ ni ọmọ àlè. ọmọ bínú iṣẹ́ rí orin tí mò ń kọ inú mọ̀ ń jíjà mi bí bá ti ń ṣiṣẹ́ torí rẹ̀ mo ṣe ń kọrin mọ́ bínú. ó ń jíjà wọ ó ní ìdíkò jíjà nu ilé mi kó tó máa kọrin ni ṣé wọn ṣépè fún ẹ wo bí next time tó bá tún kọrú orin yẹn nu ilé yìí òótọ́ mo sọ fẹ́ Ìgbòho nílùú yín ló ń lọ ah. ó máa ma kọrin yẹn lọ láti tàbẹ́ ọdẹ máa ma lọ sí Ìgbòho máa wọ mọ́tò máa lọ Ìgbòho máa ma kọ́ ó máa ma ah. láì ẹ̀ lọ. Ah, mi ò lè padà sẹ̀ sí àárọ̀ mi wọ́n bínú. ẹsẹ̀ àárọ̀ yẹn gangan ló ń lọ bó o ṣe ń kọrin báyìí wàá máa lọ ni anyway mo ń jáde lọ olórí burúkú ẹ̀ tún bẹ̀rẹ̀ orin kó máa disturb ọmọ alálùbáríkà tí mo gbé sínú ilé tó ń sùn ọmọ olóríire ọmọ tó máa ṣoríire títí ọjọ́ ayé ẹ̀ kó máa ké fò bí ẹ̀ńtá jágé jẹ useless idiot. Eh, ẹ bá ara nǹkan bọ̀. lọ́ọ̀lù yín wà lọ́rọ́ mọ́ mi ẹ̀ ń ṣe ọ̀rọ̀ yín bá yín ra nǹkan bọ̀. ọba ẹlẹ́dàá ẹ̀rà gbó. kí ni nǹkan náà kí ni kí ni nǹkan náà kí ni yín o ẹ sì ń bú mi ẹ ní mùsùlùmí tó ń bẹnu létí ń sùn èmi èé e sọmọ ni ṣé sídi wá kéré nu ayé ni ṣé mo kéré ni láti wọn gbókọ mi kí ni yín ń kọrin kí ni yín. aláàtì ọbọ aláàtì ọbọ aláàtì ọbọ aláàtì ọbọ ọ̀gẹ̀dẹ̀. Hi, baby girl. Oh my God, she's so pretty. Ọmọ tó dúdú Come closer, Ara Okin Safara. Hi, my name is Moshe Hi, my name is Mami Mary. Osoni. Oh, ah, um, um, um, I'm so sorry, my pretty lady. Joshua Jeru ni abu fumi mi pọ̀ because your mouth stinks so bad. Excuse You, <laughs> I don't mean to embarrass you, but ah òórùn burúkú yóò rùn o. mo ṣe orí baby girl òótọ́ lọ́rẹ́ mi sọ because from that distance ibi tẹ́mi gan wà mo feel effect òórùn yẹn ṣo o gbé sọ́kàwé mi. I am embarrassed lady you know right. kí ni ìwọ fẹ́ sọ tẹ́lẹ̀. if you are not okay with her just let her be. <laughs> pàtó ẹ̀ pa ọmọ olóòórùn ni wọ́n ń <laughs> fine girl jọ n bá bọ̀ nínú mọ́tò jẹ́ kí n rọra bá perfume fún ẹ kó dá. you are very very stupid yes you're very stupid because tó o bá stupid ni wàá sọ fún mi pé ẹnu mi rún ah, ah. kẹ́mi wọnú mọ́tò fẹ́ gbé. wo ṣe special advice no. just just shut up. wo perfume ò lè wọ́ọ̀kì fún ẹ bóyá kó miss paris. lórí òótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ tá à ń miss paris miss eh, eh, paris. Eh, i think it's high time you guys stop this nonsense and move this car. gbọ́gbọ́gbọ́ ah, ẹni sọ pásítọ̀ mo sísí mi jẹ́ra balila fún ẹ balila strong fún wọn <laughs> wọnú mọ́tò. you don't have sense. i'm sorry. Are these your friends? Well, sorry, sorry. Àwọn eléyìí ò ń ṣọ̀rẹ́ o. Special advisor. Guys, show money. What? wọ́n, Get out, you're mad. <laughs> you are so. You are mad, you're so stupid. you are stupid. You are mad, you need. Well, you are so beautiful hey, outside. Get out. Ah ah. Ọ̀ on back. Má lọ pokùn so. Hey, má pariwo mọ́. Stop ẹ̀, kúrò mẹ́. Igbo ṣe kò easy láti rí àwọn ọmọ obìnrin gidi ọmọ Nàìjíríà yẹn níbí yìí. ó gbadé ẹ kàn sọ pé àwọn ọmọbìnrin yẹn wọn ò gbádùn àwọn ọmọ yẹn ò dá wọn ò ṣe wọn mọ. wo àwọn ọmọ Nàìjíríà gan worst. ladies say are not submissive at all in fact no respect. ẹ lílẹ̀ ju ọ̀bọ lọ ẹ̀wọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin ló máa ń lílẹ̀ iṣẹ́ ọkùnrin gan lílẹ̀ wọ́n gbadé ẹ̀ tí ìmọ̀ bó ṣe ṣe yín wà láìtàláì àwọn obìnrin bíi wọ́n prefer láti jẹ́ baby mamas than pé kí wọ́n wá dó sábẹ́ ọkùnrin kan kó máa pàṣẹ lẹ́wọ̀n lórí lọ. Hmm, owó tó bá yá yín ẹ tètè wáyàwó kan wọn mi àbúrò yín ẹ jẹ́ ètè ìyá bá wọn sọ̀rọ̀. ẹ oh. ló gbadé mi báwo ni ọkọ mi òótọ́ ọ̀rọ̀ làbúrò ẹ bá ẹ sọ má farúgbó ara fẹ́ yàwó má farúgbó ara bímọ ṣó dáa kí éèjì ẹ̀ kò ti ní grey hairs kó máa bẹ̀rẹ̀ sí máa ti wọ́ káàkiri inú gbogbo pálọ̀ ṣó make sense. lójú ẹ̀ kò dáa torí mo máa ń sọ nǹkan kan fún ẹ̀yin ọkùnrin tẹ́ kì ẹ máa fàgbàlagbà ara ẹ máa fi kó kinní kóró ẹ máa fi kó sídìí gáàsì gbogbo àmà gbóná láì gbogbo tó lè ṣiṣẹ́ ń wọ́n á ti yọ ọmọ bá gáàsì nígbà tẹ́ bá máa bímọ ó máa wọn ọmọ tó bá rí kan bí bá rí kan kánú wọn máa ń jọra wọn àkànbí kúdùsì ní àkànwá báyìí ò ní lè gbé jáde ṣé yẹn dáa. Ah, sísítà mi ẹ̀yin náà dẹ̀ tún sọ̀rọ̀ báyìí mo ṣe bí gbogbo gbìyànjú mi mo fi ń tó yín létí and you know that i'm trying so racing tọmọ yín náà fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o. mi ò bá jẹ́ ẹ sórí bó ṣe wà yìí ọpọlọ tó wà ní orí ẹ ọpọlọ ọmọ seventy years Ọlọ́run kẹ́ gan pẹ̀lú nǹkan ó dẹ̀ mọ nǹkan gan ìwọ lèmi ń ṣàánú ẹ. no problem ó dàbọ̀ àǹtí màmá bá yín sọ̀rọ̀ létà. tó bá ti darúgbó a máa rí arúgbó ọjọ́ ókè létà àbúfẹ́ bẹ́ẹ̀ gbọ́ ìṣòro tí bínú kọ́ọ̀tì. ẹkọ kí n gbó tọrọ àbẹ ẹgbọ ah, ah. àti ìjìwọn kọ má rí yàwó. sórí èmi gan pílánì ìwọ gan lè bá mi gúròmù ẹni sórí kíní ọmọdé hmm. ìyẹn máa fi ń bí ọmọdé tó sun ọ̀nì sórí tí kíní yẹn bá ti ń gbó tó ti dàgbà tómi ẹ ti jò dànù gbogbo ètò bá ń dà jáde báyìí náà ẹ máa rí àwọn sàn ń gbé tán. Ah. ọmọ kan bírú ẹ̀mí lè bá pọn sẹ́yìn torí mi lè jẹ́ kí nǹkan kan yìí báyìí. táàbùrò yìí bá bì kọ́ ẹ̀yin lẹ́nu bá wọn pọ́n. ọmọ àbúrò mi ni àbúrò tiẹ̀ ni ọmọ bá wọn gbé kọ́rùn ẹgbẹ́ ń pọn mọ́ kò sí tó burú. èmi kọ́ èmi ò lè gbé tán náà wà rí sí i. èmi kọ́. Hmm. ẹ̀yin báyìí. dọdọ yìí ah. kọ́ máa lọ wá nǹkan ṣe. irọ́ máa rí nǹkan ṣe ọlọ́run ò ní jẹ́ because torí tó bá kàn wá kàn wá kí la ṣe fẹ́ ṣèkó mọ ọmọ Kúdùsì. mọ́mì ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ ń lo nípa tí ẹ̀yin lè máa sọ̀tì. àwọn náà gbé nǹkan ẹ̀kọ́ rún ọmọ ọ̀rẹ́ mi. ń bò làwọn ọmọ ìgbé kinní sí káyé gbé ke kúrò lẹ́nu àbí irú kinní ah, ah, seed cut. ẹ wo inú bí mi yà sí. kí ló ṣe. mo fẹ́ wá sọ nǹkan fún yín ni kí ah, ni yun kí ló fàárù yun fún mọ̀dà àmọ̀sẹ̀bọ́lá tán sẹ́ẹ̀rí kí ó ti pẹ́ tí bọ̀dà àmọ̀sẹ̀bọ́lá tán yìí ti mọ̀ ṣẹ́jú sí mi mọ̀ báyìí yóò mọ̀ ṣe ẹ̀lòs n sì dáhùn kí ló fẹ́ẹ́ fọyún bí olúwa ẹ̀ bá fẹ́ fọkùnrin sẹ́rù mo ṣe bọ́lá kan wá ni n lè fẹ̀rù rẹ̀ láyé láyé yóò sì mọ̀ ṣẹ́jú ọmọ tó ṣe pé ní ìgbéraga bá yé rẹ̀ jọ̀hún. ṣé mo ṣe bọ́lá tán record ṣé àmà ni àwọn upman. kì í ṣèyún mo ṣe bọ́lá tán sí mẹ́nu lé yìí. Ah, <laughs> sí ni o lè ní ọ ìkárẹ́ wọ̀lẹ́ ìkárẹ́ wọ̀lẹ́ tọ̀dẹ mo ṣe bọ́lá tán tiwa níbí ní ọmọ hmm. kó n fẹ́ fẹ́ wọ ah, ah. kí ló fẹ́ fẹ́ lára ẹ. ṣé mo wá kéré ni ó ti tóbi jù ni ọmọ pàmò kan wà tí ẹ̀yin tẹ́ bá ti mú ìgbé ayé tẹ́ ẹ ti lò débi kan tí wọ́n ti wá ṣe ìjòrin ẹ̀mọ̀ pàǹtẹ̀mọ̀ ẹ̀yìn ẹ̀yìn ìyá ní ìsìn ni pé carry me dey go bàbá carry me dey go my husband. sọ́ra rẹ sọ́ra rẹ sọ́ra rẹ. wàhálà mo ti bá dá tó lè fẹ́ o. yọ̀rọ̀ sí mi láàkọ́nù. mi ò yọ. ọ̀ ń bú mi ní Ọ̀yọ́. kò sí wàhálà. ìwọ tó jẹ́ paná ojú kan fìkan èèyàn àwọn tí wọ́n lajú méjèèjì lẹ́gàn yín ń bùn wọ́n fi wọ́n wé nǹkan náà wá jẹ́ èèwọ̀ kò lè fẹ́ ọ. Mm. mo mọ àwọn tí mo ṣe mọ́lá tó máa ń like. mo rò bóyá o jẹ́ yàn gidi ni iye tó ṣe pé ní mo ń ṣẹ́jú bí mo bá kọjá yóò mọ wò mí yóò mọ yóò mọ ya wọn. ìyá <laughs> olóòtú alágbèrè ni ọ ṣé ká tiẹ̀ pé ẹ̀yìn mo ṣe mọ́lá tó ó sùn lẹ́lòótọ́ ó fà á lóòótọ́ ọ máa dáhùn n ṣe arin dáhùn ah, ah. àmọ́ n fẹ́rù rẹ̀ èmi mo tọ́ fẹ́ sè ó fẹ́ kẹ́mi wà lókè kó wọn wà sàlẹ̀ n sì lè ṣerú rẹ̀. ọwọ́ a máa lù ọ́ ọ máa nà ó lọ mo rò bóyá àyàn gidi náà nítorí rẹ̀ mo ti wá kó lọ sùn. aláàrẹ̀ ò ní sẹ́ wọlé padà kó lọ sùn kó jí èmi ẹ jẹun báwọn nígbà tí ìṣe olóúnjẹ ẹ̀yà ẹ jẹun báwọn di after wa kí n tó mo wá ṣe sọ ló lò ó ṣe jẹun kóra rẹ lọ. ìdí rẹ̀ gan ti jò ó lò tí a rìn kiri bíi bíi ekutí páńpẹ́ lé ní. mo rò bó o jọyọ̀ tí mo lè fọ̀rọ̀ lọ ní ìmọ̀ pé èsè èèyàn má fàrọ̀ lọ̀ mí olùsí ọmọ bọ́m̀bè ẹ bó ṣe bọ́lá táwọn àfáwọn gbígbà tí èèrà gbé tọ́mtọ́m nù nà bó ní wọ́n gbé kejì sínú ọmọ òsì wa. ọ̀rẹ́ ni bó ṣe fà á. Ah, ah, dúró pamílẹ́rìn ṣó fi pẹ̀fíìmù ẹ̀ ní àbí kó sínú pẹ̀fíìmù eléyìí ti pọ̀ jù <coughs> kí ló dé. Ah. Cynthia olóhùn hmm? mà ní jẹ́ kó ríro tèmi ah. ṣe bó lórí burúkú bọ̀bọ̀ kan ni mo pàdé lánàá tó sọ pé ẹnu tèmi ń gbà bí epo tó ní ṣe ṣe ah. mi fi irú ṣe mo fi fọ ẹnu ni àti pé ṣe nu kànáàlì mi ti jáde ni pé gbogbo ara tèmi ń rùn ẹnu mi ń rùn mo ń gbá o lè imagine irú nonsense yẹn ọ̀rẹ́ mi hmm? ṣé mo ń rùn lóòótọ́ ni. òórùn àmọ́ dúró lọ báwo ni ọkùnrin ṣe máa ní àwọn èèyàn míì wọn ò ní làákàyè o báwo ló ṣe máa ní gut àti sọ irú nǹkan bẹ́ẹ̀ sí ẹ lójú kò make sense now. ah ah ah who does that. Mm. ẹ̀dùnú tó bá tiẹ̀ wọ́n á rùn gan ṣó yẹ kó sọ irú nǹkan bẹ́ẹ̀ sí ẹ lójú ni bọ́bá yẹn lack manners o what effrontery. cynthia eh? ewu ni tí bá tiẹ̀ wọ́n á rùn gan ṣé mò ń rùn ni àti pé ìṣùmọ̀ pé mi èmi ò like àbòsí sàn bá òun là ń rìn tó bá jẹ́ pé mò ń rùn mo dẹ̀ ń bá ẹ mo ń bá ẹ ṣọ̀rẹ́ o ò dẹ̀ sọ fún mi ṣé mò ń rùn ni ìwọ náà dẹ̀ tí o ti ń kọ́nà kọ́nà ò ń kọ́nà kọ́nà. ọ̀rẹ́ mi kò ṣe pé òun ń bẹ̀yìn òun rí lè rùn àmọ́ kò jẹ́ pé strong odò kan máa ń jáde láti inú ara ẹ̀ but mi ò lè blame ẹ because ìlú ìta tiẹ̀ wà gan-an ooru ti pọ̀ jù oríṣiríṣi aṣọ aṣọ àmì síra wà ní so it's not your fault okay nǹkan tẹ̀lé máa fi ojú bọ̀bọ̀ yẹn rí ó lack manners a máa jẹ́ kó mọ̀ pé kò ń ṣe gbogbo obìnrin ló máa ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí very stupid a person. àná yẹn èmi gan mo tàka sí báyìí mo sọ fún pé ó máa gbà ó mhm. máa gbélé gbọ́ mo tún bú ìyá ẹ̀ mo bú bàdé mi dẹ̀ sọ fún pé kò ní já fún. good kò dẹ̀ ní já fún mi very stupid ah, ah lọ sọ irú nǹkan bẹ́ẹ̀ sẹ́ pé òun ọ̀rẹ́ mi rùn ọ̀rẹ́ tèmi. sọ fún mi kò ní já fún. òun ní problem ṣe bí mo ti aṣọ ẹ ó máa fèsì nǹkan tá a máa ṣe fún ah, ah. un. ṣé any how girl ni ẹni or anybody ló lọ́ máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí. má worry baby i trust me. mo ní gist kan fún ẹ cheer up jọ̀ọ́. ọlámìdé ọlámìdé ọlámìdé calm down See, Emi, èmi ò ní tírẹ̀sì kéèyàn máa rojọ́ rojọ́ rojọ́ mo ti gbọ́ gbogbo ìṣòro tó kalẹ̀ Kini, Owo. owó Owo owó kí tún ni owó ó kì í mo ti gbọ́ wo kó máa kaṣoró kó máa kaṣoró lẹ́yìn mi ò rí sí jàre ẹ̀ send account details eh. ah pàdé máa pèpèpèpè wọ́n fi pípè ṣe yín ni guy àwọn èèyàn jẹ́ ìyá o the rate where people they ask for money eh ah. damn it. the truth is the country is hard. extremely. ó they gan like show me, tó two hundred thousand as of twenty fifteen and you are now taking like six hundred thousand now you know it's actually equivalent. Oh, <laughs> is that bad? like seriously is that bad? Go tiẹ̀ sọ you yẹn mẹ́rin sí. bá But that and more people are going through it Ah, like, wow. seriously. Um, guy, the truth is that even myself, I follow. Hmm? Yeah. The way Sapa hold me now, eh? e don comot the jail wey dey my name e dey lokunsi. mr correction sapa owe you. i'm telling you. Ah, why you no tell me be my guy now. Ah. bills poor bills poor everybody bills ṣe mi Bobo, okay. Uh, I get your details here. Máa rí, máa fún ẹ two hundred k. Bàbá o! Pàdé mi ní ẹ̀ if you need anything, just uh, no. Uh, Thank you. I know, I know, you know say I got you anytime. Got you. For correcting me, Abi. Yes, now. Òṣùwọ̀n <laughs> lè kàn. Or do you know? Òṣùwọ̀n ó dín kan. Ṣàánú ìgbà ìtọ́ ọlọ́mọ ẹ̀kọ́ ṣàánú máa ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ náà ṣàánú. Ah! Ah! ó sì nígbà tí wọn bá bá àgbàlagbà láàárọ̀ kùtù tó dé kodò báyìí nǹkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínà ó sì. ìdàkùn bẹ́ẹ̀ bá sọ ni pé yín fi ọ̀rọ̀ yín síta torí ayé òní tell me your problem problem solve ní ìsìn tell me your problem say finish ni àwọn èmi ò ní sí You finish I tó bá ṣẹlẹ̀. ọmọ mi kan ní lọ́rẹ̀ láti tí mo ti gbìyànjú gbìyànjú nígbà tá a rọgbọ́n dá sí ni mo ló dọ̀rọ̀ hospital nígbà tá a gbé dé hospital náà ní sàá ti náwó náwó náwó dókítà ṣe wá gẹ́ẹ̀tì nǹkan tí say I'm àwọn olórí ibú mechanic. náà tí wọ́n bá fẹ́ báyé díráìvà jẹ́ wọ́n kọ̀ọ̀kan lọ bí ọ̀tá nẹ́tọ̀ wọ́n máa ṣìwò wọ́n máa ṣìwò nígbà tí wọ́n bá lóye ẹ̀ máa pé iṣẹ́ rìwáyà ni àwọn olóyè burúkú wọ́n ti gbowó tọ́lá wà nísìnyí lọ́wọ́ ń pé kíní fún ẹ̀pọ̀npọ̀ ọmọ mi ọ̀kọ̀dá wọ́n máa ṣe kíní kan pé hundred thousand tí wọ́n máa gbà lọ́wọ́ ọ̀ka lọ one hundred thousand wà lẹ́yìn tí wọ́n ti gba seventy eight one hundred thousand ló kù dẹ̀ só lọ́wọ́ mi ó ti ọ̀bá kí n bi màdámù lọ́wọ́. bẹ́ẹ̀ bá ní ọ̀sẹ̀ tí ń sọ ṣé mẹkáníìkì lẹ́gbọ́n mọ́ yín lọ bá. hospital náà la lọ. àtẹ̀kọ́kọ́ ah, yà síbi yìí Ah, mẹkáníìkì yìí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. mo fi ṣàpèjúwe wọ́n tí ẹ mọ ọ̀rọ̀. àárín ìmọ̀ ẹ̀wọ̀n bínú ẹ̀yin ní báyìí èmi ọ̀bà ní pé kẹ́ ẹ lọ sọ fún màdàmú àmọ́ nígbà tí wọ́n jáde láàárọ̀ tẹ sílẹ̀kùn yàtí wọ́n tráfù. bó ni wọ́n lọ. Ah, bí tí wọ́n lọ wọ́n lò oṣù mẹ́ta sí mẹ́rin kí wọ́n tó dé tó bá tiẹ̀ ti fẹ́ júwe ọ̀rọ̀ báyìí tó bá ti fi ojú keje òsì tó dáhùn tó ti fi ń wo àwọn sọ́mọ̀ báyìí nǹkan burúkú ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n ṣe lọ lo oṣù mẹ́ta ṣé tí wọ́n bá fẹ́ jáde oṣù mẹ́ta kò yẹ ká mọ̀ nú ilé. ṣé wọ́n mọ̀ sọ fún yín ni sáyìn lọkọ wọn tí wọ́n mọ̀ dágbére ibi tí wọ́n lọ fún yín wọ́n ti tíráfù àmọ́ tí mo lè rò pàlè sí ni pé ẹ̀ sí lọ bá bọ̀dà àmùsíbọ́lá tán mo lè yẹ pọ̀ yín. àmùsíbọ́lá tán. Hmm. Ah, ọlọ́run ọlọ́run ó dẹ̀ fẹ́ yẹ ìyá mi báyìí ọlọ́run. Ah, ah ó fẹ́ yẹ ẹ̀yẹ́ mi kí wá èmi kí lọ bá mo ṣe bọ́lá tán. sókè sí ìyàn. mo ṣe bọ́lá tán. ìwọ gan ojú mo ṣe bọ́lá tán gan ló yẹ kó rí báyìí kí wọ́n máa pè ní ojú àánú ti fọ́tì kàlókò lò sí ẹ̀ tí ọmọ èèyàn kankan ṣe lóore yìí ní kí n lọ bá. ọjọ́ tèmi náà bá mo gba yín sọ́ọ̀tì bẹ́ẹ̀ náà bá sì gbà kó burú jù ẹ wò bá rí bákan náà mo mọ̀ ọ́n sí nǹkan lọ́wọ́ olùsí wo bó ṣe rí bí the end ọ̀rọ̀ fíìmù olóòsì kò tí ẹ̀ ládìváìsì gẹ́gẹ́dé kan lẹ́nu ẹ́ eh! ah! ṣe mo ṣe bọ́lá tọ́nà ni wọ́n padà gbẹ̀yìn ayé mi sí ọ̀dọ̀ ẹ̀pá háì ah, díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mẹ́ràwọ̀ àìbáwọ̀ lọ ṣe ń pòwe torí ọmọ English Bọ́mọ imú kóòtù wá. Hello. Ah, kí ló ṣẹlẹ̀? Ẹ ti ẹ̀ ní kíní rárá níbàyí. Ẹ gbé ọtí wa orí ṣó fẹ́ pa ni. Ẹ gbé kóòkì wa ìfín kọ́kọ́ sí. Then kí lẹ ní fún fún jíjẹ nǹkan aláta? Kí ló mú ẹ tó ń fọwọ́ gbá orí tó ń fọwọ́ yún orí báyìí? wèrè sá sórí ẹ̀ ni. kò tiẹ̀ fọwọ́ nínú orí lásán ó ń họ orí gidi gan ni. wait gbogbo yín fọwọ́ orí wàá dẹ̀ lọ fi ọwọ́ yẹn gbé oúnjẹ tá a máa jẹ ó yà wèrè ni. àwọn lè rúdù ìgbà tó wá sọ ọ́ báyìí tó wo oríire ayé. wọ́n kúrò bí tó lọ́pẹ́ lómi wá. Mr. Man. ẹ ẹ nìkan ti bí o orí ẹ ti dàrú ṣé mi wà nù àwọn gbogbo rubbish tó ń ṣe oh, rude gan you don't treat women like this. kí ló ṣe kí ló wá ẹ lẹ́nu. <laughs> ọmọ ojú ni ó gbọ́ advice ta sọ fún ni ṣá. ó stupid ẹyin méjèèjì ẹ sọ pé don't talk to women that way. àwọn ilé Show o mọ̀ pé wọn ò ní làákàyè ni ọpọlọ wọn ti dojú bolẹ̀ ṣé o ti ẹ̀rẹ́ lè yẹn lẹ́nu gúngun yìí ọ̀lẹ́sẹ̀ la fà òun ẹ̀ bó ṣe máa ń tẹ̀lé kiri ṣóṣòṣò tẹ́lẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ báyìí òun á máa gbé tó bá mm. sọ̀rọ̀ òun á máa gbé àwọn òde kí ló ṣe ẹ́. o tọrọ olè ní ká máa ṣe òun òun kọ́ ló ti rùn dáadáa. <laughs> wọ́n ti wá kó sọ̀kàwé ẹ. Can you guys stop this already? Mr. Man, you better I, talk to your friends to behave themselves. I told you, èèyàn kan tó ní sense nínú wọn lélẹ̀. Ṣé àwọn méjèèjì tó kù? òpònú ayírádà agbọ́ afọ́fúngbẹ́mú ọ̀dẹ̀ lẹ́nu sọ ọ̀dẹ̀ òṣì wọ́n máa sọ̀rọ̀ sáwọn èèyàn ṣàkàṣàkàṣàkà jẹ́ kí n sọ fún ẹ mm-hmm. ìwọ ìwọ o ò tí ì rí nǹkan kan o o ò tí ì rí nǹkan kan by the time we are done with you wo wàá fi ẹnu fẹ́ra báyìí bí abẹ̀bẹ̀ èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀. nonsense. Mr. Man, shut up. Ṣé lórí James àbí kí lè lè lè yí nọ́ọ̀sì rẹ̀ orí? Omilẹ̀ ẹ̀rọ sínú ẹ̀. Àwọn òde méjì. Jẹ́ ká máa lo àwọn ilé àwọn òdì sọ́ọ̀sì máa stress lọ. Owó red and red. Ṣé house party ló wà? That's what she saw. Ọ̀dẹ̀. Kí ló mú? Original kí ni? Ọ̀dẹ̀ ṣé kò ṣe ní ìgbẹ́? jọgbẹ́nu sàn ọ̀dẹ̀ ọmọ ojú ọ̀rọ̀ lárí èló ló ra ọmọ ojú ọ̀rọ̀ lárí ọ̀dẹ̀ wọ́n gbé pàgọ́lù ẹ lọ́jọ́ ẹ̀yin ọmọ ojú ọ̀rọ̀ lárí náà lè máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti rí change ẹ máa máa bùgà ẹ máa ṣe bíi pé ẹ jù báyìí lọ òòrà já ẹ náà òòrà já ẹ. ó gbèrú bọ̀ bí osama bin laden. eléyìí vintage tó máa ń wọ̀ kiri nìyẹn ọ̀rẹ́ mi wo jẹ́ ká lọ kò yẹ ká máa bá ìròyìn máa dínkù very useless ṣe get a life ok get drink tó kù ẹ lè mú àwọn ọdẹ ọdẹ ọdẹ oṣù àwọn òpònú ìyẹn náà ó wọ color blocking ọdẹ. òun náà bá wa sọ̀rọ̀. olùkà báyìí oríṣiríṣi yàmàyàmà ọmọ olóòrùn yẹn wá síbi tó sì má jìn. kúrò ṣe báyìí sí ìwọ́n ṣe bí ẹni tó fẹ́ wúra wò àmọ́ akílẹ̀ mú kí n gbọ̀dọ̀ bọ́ ìsìn. Okay. You know what? Okay, I'll The both of you. They value for you. Honestly, it doesn't make sense. Let's be civil for once. Okay, okay. How much? So I told you, no, no, no, man, it was a bad way. You word. I should do a word in over here. Yeah, it is this also. Really? Ah, obìnrin tí ló bá yọ̀ ọ́ tó lọ pẹ́ ọ́ lè fún ẹ by doing that. àti gbẹ̀yìn wa wọn pètè pètè blabber right. wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n for you guys. wọ́n á wọ́n dé rẹ̀ fún wọn náà wọ́n lè sẹ́yìn rẹ̀. gbé kínní jẹ. Ah. mo ṣe rí kọ́ máa dáhùn mọ́ náà lójú bíi tó lórí burúkú báyìí mi ò rí sí o ah, sídílẹ̀ ń pè mí kí ló ṣẹlẹ̀ wí tẹnu yín. ẹ ṣe sà ọ̀dà kékeré. ọlọ́run àṣe yín kékeré ẹ wá ìwọ̀n wèrè náà ẹ̀ dẹ̀ sọ̀rọ̀. Ah. ọ̀gá ńlá ọ̀gá àgbàlagbà ẹjọ́ sá. ṣé ẹ gbádùn ewu ni ọ̀rẹ́ kékeré wo lọ̀gá àgbà tí ẹ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ ẹ wo ilẹ̀kùn ní ẹkẹ bọ́tà a. ìjọ ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ ó ní sọ pé mo fẹ́ wá rí yín fún ó rẹ ìkọ́nú àwọn ọmọ yín. a rẹ àwọn ọmọ yín kọ́nú àwọn ọmọ ta ni ọmọ ọdún mélòó ni mi tí mò ń bímọ àbẹ́ ẹ̀ wá gbà mí ẹ wo tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ yé ṣe bálabàla báyìí máa work yín out o. ẹ mọ̀ pé mọ́mí náà ló sọ fún wa pé gbogbo àbá ṣe wà we are one big family ṣèmi dẹ̀ tí o pọ̀ ọmọ mi ọmọ yín náà nínú ẹ̀sẹ̀ pé ó rẹ ọmọ yín. a rẹ ọmọ yín. ẹ má please so ọmọ mi ló rẹ̀ ìkànnà àwọn mi ó sick gan so àdẹ̀tí mo ti try lórí ẹ̀ gan in fact gbogbo tó wà lọ́ mi mo ti ná láṣàlárì mi orí ẹ̀ ni mo ná lé ibùn mo tún sí ah ọgbà tá máa padà gbé dé hospital tó wà sí gangan gangan àwọn ìlú ṣẹ̀ṣẹ̀ wá gẹ̀ẹ́tì kan tí ó ń ṣe wọ́n wá sọ pé ó máa ná wa ní bẹ́sẹ̀ṣẹ̀ wá òní sí yẹn náà ni dókítà yẹn ṣe àyà mi kọ́kọ́ jà pé ah tí dókítà fi ń dún bí ambulance báyìí wá wá òpè kọ́mọ́ lẹ́ jẹ́ nǹkan tó le wọ́n ṣàná hundred thousand ní ká lọ mú wa mọ́dà kájẹ́ ni pé mọ́mí wa lè ní wọn bá fún mi but ìgbà tí wọ́n ní pé ká má máa pe àwọn máa ń pè kí kókó wá rí ìgbà tó jẹ́ pé iná ni nurse in command pé kẹlẹ̀ fún mi ní hundred yẹn kí n lọ fi take care ọmọ. <laughs> alákọ̀ọ́kọ́ náà ṣé mọ́mí jẹ́ lówó. inú mo sọ lẹ́ẹ̀kan mo ní lásàlà ìtàn fún mi pé orí sickness yẹn náà ni mo lọ sí oh. wọn jẹ́ mi lówó. tó ló ṣẹlẹ̀ ni pé mọ́mí ti jáde ṣẹ́dẹ̀ẹ́rí bọ́ ṣe jáde wọ́n travel ṣẹ́gun èmi dẹ̀ èmi ò ní owó kankan lọ́wọ́ àti wípé kí ló tó ẹgbẹ́ yìí tálákà ẹ mọ̀ ju kẹ́ máa rèèyàn jẹlẹ bí ìṣòro bí nǹkan míì kó ṣáà máa ṣe yín gbogbo ọgbọ́n kẹ́ ṣáà máa fi tọrọ owó lẹ máa ń wá hundred thousand mo ti fẹ́ rí ṣùgbọ́n torí àánú yín tó wà lójú mi torí ẹ̀yin náà mọ̀ pé èmi ò ṣọmọ bẹ́ẹ̀ mo máa ṣàánú máa fún yín ten thousand ṣe dẹ̀ rí ten thousand díẹ̀ ẹ̀ lè rí gbà báyìí báyìí tí bá ti rọra sùn díẹ̀ máa lọ sókè máa lọ bá yín mu so tó bá tẹ̀yìn lọ́rùn tó bá dẹ̀ tẹ̀yìn lọ́rùn ẹ bá ti fẹ́ ṣe ìtókùn mi mọ́ pa ẹ̀. ṣé ẹni tẹ̀sán jẹ́ pé ẹ̀ parọ́ owó tí àwọn olówó ń fa wà tálákà náà kì í ṣe pé ká fi sórí rè ká má bàa kú ni oúnjẹ tá a bá ń fẹ́ rú kì í ṣe pé kò sanra kó má kú ni èló ní sálárì náà tá à ń gbà kàtẹ́ dúpẹ́ lọ́mọ́ bọ́ sálárì yẹn náà ò tó nǹkan kan gbà tí máa fi ṣe ẹ́sẹ̀ méjì nu owó x-ray tán ló jẹ́ kí n mọ̀ pé owó tí mo ń gbà ò ní wait x-ray ẹlẹ́kìnní báyìí fara ẹlẹ́kejì báyìí account balance mi ó ṣẹ̀yìn sí. owó táwọn olówó ń fún yín kò tó nǹkan kan ẹjọ́ iṣẹ́ ìwòrán ẹ̀ ṣe gẹ́tìmá ṣẹ́ ní síbi ṣẹ́ ní nǹkan kan ni torí ẹ̀sán yìí máa ń sọ pé ìgbà kékeré yín tó yẹ kẹ́ fi kó ọ̀rọ̀ jọ ẹ̀ ní kó jọ irinkunrin ìṣekúṣe lè máa ṣe kiri ẹ ti máa fowó yín gbóríṣiríṣi obìnrin ẹ ti máa fi mọtí ẹ ti máa so tẹ bá ń ṣe gẹ́tìmá ṣe ẹ ti bẹ́ẹ̀ tí kan máa fún yín two hundred ni ẹ lè gbádùn nǹkan tẹ́ ẹ̀ ń gbà lọ ẹ wò bàbá yẹn pa mí lẹ́rìn mo ti gbọ́ ẹkúrú ẹkúrú tí wọ́n ṣe sọ́mà fún tẹ́. ìtàn ìgbà kékeré ní tẹ̀tẹ̀ sọ ẹ mọ ṣé wo ojú ṣáà pé mo ti rí kékeré rí tẹ́ ẹ fi mọ sórí mi kékeré bọ́ kó sí wàhálà so ten thousand tẹ́ ní ẹ fẹ́ fún mi sá. tí bá ti jí ọ̀nà sókè máa fi two thousand chicken náà iye tí mo lágbára ni yẹ ká fi deposit kan máa bá treatment lọ gbalẹ máa fún mi night tó kù so màá lè sọ ẹ tá a ti fún àwọn nọ́ọ̀sì wèrè ni wọn máa bẹ pé gbalẹ fẹ balance wà máa lè. ẹ jọ ẹ jọ ẹ jọ mú yín lówó ni àbí kí ló mú mi yín tẹ̀ fún mi ní give and take mo dẹ̀ ń sọ ẹ̀dẹ̀ ń sọ ẹ bọ́ta jọ ìgbàlẹ̀ máa gba bọ́n gba balance èmi ni mo ni mo kó báyìí. so tẹ́ ẹ̀ náà lẹ́fẹ̀ẹ́ fún mi sá. ẹ wọ ẹsùn tẹ gbọ́rọ̀ owó oṣù yìí gan hundred thousand ẹ̀yìn àwọn ọmọ ìsìn ẹ̀yìn ṣàkóso dáa. Hey, baby. How are you, my hmm, love? I'm good. Hmm. How are you? Yeah, I'm good. Ṣọ́wápá. Ah, ah, um, pretty our wife. <laughs> Ẹ káàsán. Eh, eh, jẹ́ ká máa láàyè ra eh, our wife. Oh, pretty our wife. mi. <laughs> Ẹ káàsán sá. Iṣẹ́ mi náà You look so good. Thank you, sir. Yeah. Babe, are you okay? Wá jẹ́ ìrìn àná jọ. Ah, Ṣé ìrírí ẹ̀? Máa bọ̀ ń bí jàre ọ̀ṣun ló fẹ́ sọ fún mi nínú ilé tó lè sọ lójú ọ̀rẹ́ mi. Five and six ni màá lélẹ̀. Àkòrí kò sùn. Ó So. ń bí ọkọ̀ owó tí mo bá ẹ sọ láàárọ̀ nǹkan. àwa ní ká ah, plan lati sọ̀rọ̀ owó bóyá ká sọ̀rọ̀ ẹ́ níta. bó mo kí mo i told you. kí mi ò sọ pé ò ní ìdè á wá ki and ah, you won't blame me for that. mi ok ó dàbọ̀ So, Talk na wetin happen? Omo boy straight. Ìyẹn normal na obìnrin um, every time ló máa ń need owó. Ṣé o mọ̀ pé gbogbo nǹkan tó bá ń trend àwọn ọmọ ẹ̀ máa ń fẹ́ Two fifty k fún bone straight. How much is two fifty k? Ṣé mo ti ralẹ̀? Bọ̀bọ̀ peanut ni kọ́nà ṣẹ̀dá fún ní kálukú ni that money is too cheap two fifty k na peanut money na wetin dey worry. oyè mi ẹ ṣá ayé lọ akọ ńlá ni já lọ jẹ ká lọ hmm, peanut. bọ̀bọ̀ ṣé wàá wá start mọ́tò kò já lọ. ọmọ dayo yẹn mo kàn hate ẹ. mo ṣe máa lo hate èèyàn. no no no no má sọ nǹkan tí mo mọ̀ fún mi sórí Dayọ̀ máa ń parọ́ irú orí burúkú yẹn ti pọ̀ yóò ti ń yà mí wéré. ẹ ẹ méjì ń bọ̀ rẹ̀ yín bọ̀ ó ti pọ̀ mo ṣe mọ́ mo dẹ̀ ní mi ò ṣọ̀rẹ́ mọ́ mo ti lágídí jù mo ti gbọ́ mo ti gbọ́ tiẹ̀ ti wá sọ mi ká máa dé estate gate náà nǹkan tó lè rí uber ó ti rí mi lórí. bó ti yẹ kó wọn lára náà. ó ti máa lúgbò wá yìí kí n ti èrò ọkọ dájú. trenches ni estate wa ìwé trenches. trenches là gbé. láti ẹ̀tún lè lé ṣé kò tí mo tuntun lọ jẹ wọ́n gbèsè o. kí ló ṣẹlẹ̀? three fifty k alert. kí ló ta ṣó góòdù ni. mi ò kúta kọ̀kọ̀ fún wọn ọ̀rẹ́ boyfriend mi ló sẹ̀ǹdẹ̀ sí mi. Hmm. no no no no àwọn méjì wá bá mi ní salon mo dé ń yọ̀ sí boyfriend mi lọ́rùn pé ó ti ẹ̀ ra bone straight fún mi. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. nítorí jọ ọ̀rẹ́ yẹn dẹ̀ ń ṣe sí mi ó ń ṣojú ó ń ṣojú bomi kọ́ bí ara sí ó ti sẹ́ndí fifty k sí mi báyìí. báyìí ni lẹ ti rí nọ́mbà ara yín. orí Instagram. Ele come to stay ni wa máa jẹ́ṣẹ́ yẹn lọ ni. Alama máa jẹ́ lọ ni. A máa máa jẹ́ṣẹ́ yẹn lọ ni. Ṣé wá fẹ́ fílẹ̀ ni? Ó sì máa ṣe púpọ̀. A máa máa jẹ́ lọ ni. Ele come to stay ni let's go. alámàmá jẹ́ lọ dúpẹ́ dúpẹ́ àbùbàjẹ́ owó. mo bà ẹ́ gàn. kí wọ́n bí kó fẹ́ kí kábíyèsí bí ọ̀nì òbí fẹ́ kábíyèsí o. ibi tí mo ti rí ẹ kò yé mi. kò yé mi gan. hello thank you very much i got the money. my sister calm mo dé ṣàlàyé fún ẹ pé mo fẹ́ ká rí ra gbogbo àsìkò táwa yìí táìmù yẹn kàn fly ni ó kàn fly ni lójú ẹ̀ ń sọ ma wò pé ọjọ́ ìkú ọjọ́ ìkú kò sí táìmù bó nǹkan tá à ń sọ ikò pósù kan gan mọ́ so kí ni táìmù tó wá wà bẹ́ẹ̀ àti mọ kọ́lá aṣọ ta fẹ́ wọ̀ àti mọ ọ̀rọ̀ aṣọ ta fẹ́ wọ̀. ṣe mo bẹ́yìn lè máa pe iṣẹ́ lẹ́yìn bá ti pe iṣẹ́ àwa tẹ̀lé. ẹ kó jókòó mọ́. báwo ni àìjẹ́. mímì ẹ̀jọ̀ mo fẹ́ bèrè fún lọ́wọ́ mọ́mì <laughs> ẹ má bínú o ó sì jẹ́ pé every time tẹ bá wá sílé wa tẹ bá sọ̀dọ̀ mọ́mì báyìí pati pati pati mọ́mì ẹ láìkí pati gan o ah bẹ́ẹ̀ mọ̀ kó máa ń da kéèyàn lọ pati ẹ̀mọ̀ èèyàn máa ráhùn èèyàn èèyàn máa rẹ́rìn èèyàn máa jí àti. àyọ̀ láti máa ṣí ìgbàgbà ọgbọ́n tá a bá ti ń dàgbà báyìí náà pati làwọn máa fi gbéra. Ah, ẹ má dà lóyún àǹtí mi kò ń ṣe pati ah, kì í ṣe pati aráàta Làbákẹ́ ló ń ṣèyàwó òun ló fẹ́ ṣe wedding ooo làbákẹ́ ọmọ wọn. àǹtí ẹ ọmọ wọn. àǹtí làbákẹ́ eh. ah wọ́n ti padà rọ́kọ. wow àbáǹtí ah, yẹn ṣe fine tó ah. Ah, i'm so happy for her wọn mi eléyìí wà ń party last month. ah patí tó yẹ pé èmi àtàwọn ọ̀rẹ́ mi a máa falling a máa filé pọ tí a máa fònà òrùka ṣé bí o gba aṣọ bí ṣe máa jẹ ẹ ṣáàjẹ kí mọ ìmọ̀ wọn máa gbé sí mi létí. àti làbákẹ́. mo máa ń ah. jáde gan ẹ bá bá ṣe pàtí ah. gan. gan. àwọn ilé ìrìn owó rè ní ọkọ ajé nínú àná ah, àwọn rìn jù. ẹ kí lóko wa pẹ̀lẹ́ máa dìá. tó yàtọ̀ lọ́rọ̀ tiẹ̀ ni pé kí n dúró géètì bí ajá bọ̀ bí ajá ṣe ń kiri ẹgbẹ́ máa wò <laughs> inú ẹ̀ dùn gan-an àtàwọn ọ̀rẹ́ òun làwọn máa wá máa wo ṣẹ́rọ́mọ yìí àṣẹ wà lẹ́nu ẹ̀ bíi àníbòye sọ̀rọ̀ fábúrò mi kan nìyẹn pé à ṣé ẹ̀ ní lọ wáyàwó fẹ́ two months after báyìí ló pé wà kó máa ṣe ìyàwó èmi gan mo ráṣọ òkè àti gbogbo nǹkan ìyàwó fi ránṣẹ́ sí amẹ́ríkà. ó láṣẹ lẹ́nu ọmọ aláṣẹ láṣẹ lẹ́nu àkújèrè gbogbo àmì ọlọ ẹ má ẹ má bínú sọ̀rọ̀ tó tó sọ. ṣó sọ̀rọ̀. ìgbà tó ń ṣàwàdà pẹ̀lú yín lẹ́yìn. ẹgbẹ́ ni ó ń ṣàwádà ṣá ní àwọn àtàwọn ọ̀rẹ́ òun kankan ṣàwádà. Ah, mo gbọ́ yẹn ohun tí mo gbọ́ náà ni pé lóun pẹ̀lú àwọn ọ̀rẹ́ àwọn máa fọ́ọ̀lì. inú ẹ̀ wá dùn inú ẹ̀ dùn pé gun ẹ̀ ti padà rọ́pò. máa fọ́ọ̀lì ọmọ pé àwa náà tàbí táwa náà ń lọ kẹrán má jẹlé ni kàṣà má máa fi ìrònú ṣeré ayé wa ni ó dábẹ́. kí ni kí wọ́n fà yín àti. àwọn ah, ọ̀fà mi ní kùkù gbogbo bá ṣe máa ṣètò òun kò jẹ́ ká jẹ sọ. ẹ ó dàbí pé mò ń wò pé kọ́lọ̀ tó ń mú sí àwọn kan mú píìchà bọ́bọ́ndì náà kó bá ka mú píìchà bọ́bọ́ndì yẹn mo pé kó pa ní náà kó máa yọ lára wa dáadáa. ṣé ẹ ti ní vendor aláṣọ. irú àwọn mi sì ní ìdáná bàbá mi. ọkọ jẹ́ kí n mú un bẹ́ẹ̀ kí n dẹ̀ pàǹtí police. làbákẹ́ ọkọ mi. ẹ ló mọ́ mi ẹ̀ka sọ̀ma.

ó lè bíi pé ilé ìyá Mọ́ṣebọ́lá tán òní mo ti ń bọ̀ sìn ṣe ló ń jọ̀rọ̀ ẹlẹ́nu ó béèrè ó béèrè ọkọ ẹ ọmọ ẹ náà ìyẹn náà béèrè ẹ àmọ́ mo sọ fún un mo wá parọ́ fún pé mo ní o sọ pé o fẹ́ wá yọjú sí mo wá fi títóbi Ọlọ́run bá bẹ̀ ẹ́ mo fẹ́ kẹ́ lọ yọjú sí wa àtọkọ ẹ ní tiẹ̀ lọ yọjú sí kó tó dìgbà gbéyàwó ṣó ti gbọ́ ọkọ mi ẹ ẹ nǹkan tí mo fẹ́ nìyẹn tẹ bá dẹ̀ lè ṣe fún mi inú mi á dùn. mo ti gbọ́ mú mi máa bọ́kọ mi sọ a máa rò máa jẹ́ kẹ́ mọ̀gbà tá a máa lọ. I promise God bless you ẹ ṣe ọkọ mi ẹ̀yin náà dàgbà ọ máa gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ ṣe mo dúpẹ́ ẹ èmi náà ti ń lọlé mo ti ń lọlé báyìí ẹ òkè tí n bá délé àtúnsọ̀rọ̀ ṣùtúgbọ ọkọ mi ó ṣe gan God bless you bye. <laughs> all right mummy thank you ma. wow. imagine wọ́n ní ká lọ sọ́dọ̀ mummy Mushibola tán pé ó máa dàbí àpọ́nlé pé because tá a bá lọ ó máa rí sure mm-hmm. kí ni wọ́n fi we can actually plan it then. Ah. Mm, that's cool now yeah, but tá a bá máa lọ àá fẹ́ jẹ́ bí next week wednesday ọ̀sẹ̀ báyìí ni màá fi hàn ọdún mi táyà tó lọ mo ò tí ìyá àwọn gómìnà náà àti ìraṣọ wọn pé. Um, àbúrò ṣe wọn bọ̀ wọ́ ẹ̀sìn. inú wo tẹ́mi náà bá dẹ̀ ráyè a lè pàdé ń bẹ̀. àìrò wà lọ́wọ́. so once you call me that oh, babe. tí n ti kúrò ní mẹ́tẹ̀ẹ̀sì wọn lọ fún wẹ́ǹsì máa jẹ́ kí wọ́n máa pàdé wọn. èmi náà dẹ̀ pàdé. o dẹ̀ sáà mi nígbà tó wẹ́ẹ̀bì kan ló ṣe. you like máa lọ bẹ̀rẹ̀ níjà. <laughs> Is something I can see? ìjọ tó yọ náà kí n fún ẹ tó lè rí ah, obìnrin ó wà lára ẹ fún ẹ tó lè rí mo tó àti finalize proposal yẹn àṣà àgbẹ̀rù pa fẹ́ ṣe wedding kan láti jẹun tá a bá ṣe tán. akínbọ̀bọ̀ ọ̀gàjọ́ kọ́yàwó ẹ̀dẹ̀kú palẹ̀mọ́. àwa nìyẹn o. ọjọ́ yẹn bá ọjọ́ ayọ̀ mi mo kí ló dé ìyàwó ọ̀bẹ wa ni. Um, ó yẹ ká jọ wá ní àti but something came up. Um, o ní urgent thing kan tó fẹ́ attend sí but o possible kó bá mi bí tó bá yẹ ti ṣe tán ṣá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lẹ́ mọ́. kí la máa fà ẹ́. i'm good mo wà okay o. o jẹun. àná ah, mo wà okay ah. pẹ̀lẹ́ mọ́. ọkọ yàwó tí bá ṣe ń jó báyìí mo fẹ́ kí gbogbo ẹ̀ máa ah, kó máa bìzà bìzà bìzà. Hi, good afternoon. How are you? Good afternoon. Báwo ni school wa? Gbogbo àǹtí ẹ̀ kò làbá kéwì oh Oh, don't worry. wọn rèé so good ah wọn ga bọ wọn jolè ah, àwọn tó máa ń ga yẹn wọn máa ń jolè besides kí àwọn máa gbà wọn bọ ìgbà. o mr oh, yeah yeah yeah yeah she told me Oh, mr akin no because ẹ mọ ọkọ tó fẹ́ nígbà yẹn ìyẹn gbà wọn sálọ kẹ́yìn náà má repeat it ìtọ́jú àti ìnáwó ojúlówó tọ́jú náà tó bá rìn wà lókè mi tó tọ́ ṣe ṣe mi lápá èmi ò gbá àǹtí ẹ̀ tó yẹ ah, I understand you know children of now at least wọ́n ti láàgá tó yẹ kó ti ṣe àgbà àǹtí. ló lẹ́bàá balẹ̀ tọ́jú owó yìí náà ìpalẹ̀mọ́ ìyàwó yìí gan bí àtàwọn ọ̀rẹ́ mi ṣètò báyìí máa náwó fún yín bẹ́ẹ̀ no I have money mm-hmm. transfer sí mi oh, come on, friend ọkọ rẹ adam ṣorí tó bá ti jà. I don't need your money, I'm sorry. ẹ fi làtọ̀ mi ṣe gbọ́. kìíní sóbò ìṣá tó bá ti mu sóbò ẹ Akim. akeem. ma wẹ́n náà wà sorry <laughs> na i'm lost in thought. ó ń palẹ̀ mọ́ fẹ́ náà wọ́n bí ìyàwó ẹ̀ mọ́ fẹ́ abukadi abukadi. ṣé wàá òkè náà. ẹ wà òkè ṣé o gbà wọn mọ àwọn sí bó ṣe wà yìí ní tó bá ti bẹ̀rẹ̀ sí ní máa ń tẹ̀ láwọn ọ̀rẹ́ wọn tó kí ní sóògùn kan tó máa ń mú báyìí orí bá tó bá ti mu sóògùn yẹn ìgbà mí ìwé lè bá mi lè ní you sixteen you this girl ó tún ní kan bóyá bí bàbá ìtàn máa ń lábàá yìí. Those are drugs. You have to say no to drugs. Ṣé drug ni? Ah, by the grace of God. Ah, foundation of God. Máa gbé tébù yìí máa gbé lódìdí báyìí, àtúnú máa dá bí ṣe àyè. Effect drugs ni. Táàbà mo ní àwọn kéèsì rẹ tí mo wà ní ah of course drugs lágbára gan bóyá sọ̀rọ̀ ẹni pé kò fi mana kò fi bẹ́ẹ̀ fi. ọmọ dáadáa jẹ ní o nínú mi ó ti fún mi lọ́rùn òbí bẹ́ẹ̀dì rí o. ẹ̀ẹ̀kan àbí ó máa ń prominent. ẹ náà tó bá bá mi ṣeré kẹ́kẹ́. ìwà àga yìí lọ́rùn báyìí the eh. terrible thing no we cannot tolerate it. Ah, ah, ọmọdé leléyìí mi ló ti máa rí drug. ah we need to work on this boy ẹ má wọlé ọlọ́run á fún wa work on ah no ìgòlìtì nǹkan kan ah, tó ń ṣeré ipa ẹ aláwàdà ni wọ́n ṣe ń ṣeré ẹ̀ nìyẹn ṣé kí ni jíjẹ. lọ́wọ́ jíjẹ má ṣe yọnu ẹ lè fún mi lómi. omi nìkan. bàbá mi ẹ má yẹ kójú ọ̀nà máa gbóni wa kó má sọ bàbá abúlé yẹn sílẹ̀. aláwàdà ìlera gómìnà máa sọ̀rọ̀ sákàlàgbà yẹn. aláwàdà ni aláwàdà ni. sídìí. You ti mọ̀ bí nǹkan tójú mi fi wá rí ni àbí rẹ́dẹ̀rẹ́dẹ́ tójú mi fi wá lọ do you know how I went through? ṣé mo kọ́ tí mo go through? wọ́n fi èmi wé olè I was humiliated I was humiliated All my fear me way only. wà á gbélé gbọ́ mọ̀ mọ̀ bá ẹ wà á gbà believe ilẹ̀ bìlífẹ̀ ọmọ mọ̀ wà ní nà ó mọ̀ ni ó mọ̀ mọ̀ ni láàánú. ẹ pẹ̀lẹ́ wọ́n fẹ́ síbo o wá síbo o ti mọ orú ẹbí tó ní ìnáwó o mọ tó máa ṣẹlẹ̀ lọ ṣe lọ ṣé o tẹ́tì mi gbọ́ ṣé o ọkọ tó jù mí rí mo débẹ̀ ọmọ secondary school sọ́run pé kémi máa gbà ẹ o kémi máa pẹ̀lẹ́ o ìyá olówó o sọ fún ọgbọ́n bọ́ mi àbí sọ̀rọ̀ mi ìdíṣẹ́ lápá mi tó ẹ ọ̀bọ̀dá kan fẹ́ rí bọ̀dá yẹn kó wọn lọ ẹ̀yin náà má wọ́n lọ mú mi bọ́ lọ́dọ̀ àwọn ẹbí ẹ ṣé bẹ́ẹ̀ bí yín ṣe rí nìyẹn bí fámìlì ṣe rí nìyẹn. ìfẹ́ má bínú. amadu náà wà náà tó tán o ọlọ́dún wọ́n máa jẹ́ sílòbí fún ẹ o má jẹ́ kí èsù fún ẹ o mọ́ máa tí mo sọ o mo débẹ̀ wọ́n fẹ̀ ní wọlé sí mi lára wọ́n fẹ̀ mi ní òní kọ́ máa gbowó àti mi sá lọ o kọ́ máa má bínú kí ni má bínú wèrè wo dísùrù jẹ bọ́ọ̀n yẹn irú bọ́ọ̀n irú bọ́ọ̀n yẹn kí ni àwọn owó tó fún wa ná wedding tèmi àwọn tí ń sa o tó fún wa bí ẹgbẹ́ mi ò lówó lọ́wọ́ ni. wá wò mí dáadáa ọláwọ̀ lára mi mo rí já jẹ mo lówó lọ́wọ́ mo gbajúmọ̀ ní mi ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tí mo bá rìn ni wọ́n tún gbé ọmọ ọmọ rárá rárá kan bàbá mi sọ̀rọ̀ ẹni àwọn ó mọ nǹkan tó ṣẹlẹ̀ bébè wo. kí ló ṣẹlẹ̀. má bínú. ẹ kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé bọ̀bọ̀ tí mo fẹ́ ń gbà yẹn jó owó mọ́ fún rí òun ló jẹ́ kí wèrè yẹn máa sọ nǹkan tí o mọ̀ o mọ̀ pé yẹn kò gbádùn kò ní home training ó ti forí gbálẹ̀. sori ní sùúrù sori ẹbí yín ó yẹ kó lọ wo àkọsílẹ̀ ayé yín ọmọ tí mo rí yẹn mọ́mí ẹ̀ máa wí tàbí ọlọ́ máa ń mú kinní kan bí zobo. àwa alákan mi bàbá blue gan-an máa blue èmi àti ẹ̀mọ̀ pé drugs lọmọ yẹn wà into wọ́n tó bá délé ágà àwọn náà máa bá wọn ṣeré ìjọ kan ló máa gún ìyá ẹ̀ lọ́bẹ̀ pa ìwọ náà jalè irú ẹbí wo lẹ ti wá tí bá gbé wọn dà sí pẹ̀lú màlẹ́ màlẹ́ àdúgbò àdúgbò ní àbáyé àbúrò gbogbo ẹbí màlẹ́ àbí kó má wò ó mo fọwọ́ mi lé ní o. ẹbí tẹ́bí tó ti wá wọn máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹni wọn sọ kí n fẹ́ ọmọ ọ̀tọ́dọ̀lá ọkọ ni mo jẹ́ bí wọn kí n fẹ́ ọmọ Dangote ọkọ ni mo jẹ́ mo tọ́kọ ṣe. bẹ́ẹ̀ni ó ti ń sweat. ẹ mọ ó wà ní ẹ lára ó disturb àfẹ́tẹ́ bọ̀dé máa níbi iná nílọ bẹ́ẹ̀ abájọ ọmọdé bẹ́ẹ̀ ah, máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ I'll come òyìnbó lọ sí I'll come. mo fẹ́ máa bọ̀ ń bẹ́ẹ̀ má bínú mi it is not possible for me to turn you to an object of ridicule in front of my family why. èmi gan ṣe tọ́lẹ̀ ridicule tẹ́bí ẹ bá gbé wá gbígbẹ bá gbé fún wọn tútù àwọn oníwọ̀kọ́ ni kò ní gbàlábọ̀ báwo ni a rí ẹbẹ ẹbẹ ẹbí kan ridicule èmi àkókò èmi kan tó ridicule èèyàn my president sweat kò affect in any way ẹ bá gbọ́njẹ wá kò bí tuntun kò bá wá ṣáájú àwọn ẹ̀dẹ̀ bá mọ́ pàùtù wá down ṣáà lọ bá wá. o fẹ́ wẹ̀ o pouch wa bi ni i don't even get it. èyí tí family yẹn sọ mí dà nìyẹn wọ́n tọ́ ọmọ wọn yẹn tọ́ ṣe fídíò àwọn bá lọ bọ́ mi tí lóòótọ́ nǹkan bá gbóúnjẹ wá. which one do you even want to do. ògbẹ́ni ìjọba kọ́kọ́ lè ṣe mẹ́. okay should i bring you food or ofele o ti n sọ. má lọ bẹ́ẹ̀ ni fún jàdé kó gbọ́ bá just give me what i want. lọ́rọ̀ bá mo fẹ́ ṣọ́ra mo fẹ́ wẹ̀ mo jẹun. ṣe bọ́lá tó mà ti ọmọ ìwà àti ìyá wèrè o mi ò máa ránṣẹ́ o. ìfẹ́ gọ̀ lọ́fọ̀ọ́ lọ́wọ́. i'm sorry oni. Eh? ìta ló lọ ní. ìta ló lọ ní. mo ti kún mi lẹ́yìn àjẹ́ òjẹ́ kí gbọ̀ngàn. mo ti mo fẹ́ ṣe wò ó ní èyí mi jẹ́ ọ̀rẹ́ mi ṣe bọ́lá tó ti yá wọ̀ ẹ̀rẹ́ o. mi lẹ fẹ́ rí dínkù èmi ẹkù pápá ìfà rẹ bí òde ti wá lọ́bẹ̀rẹ̀ mi o o gbàgbẹ̀rẹ̀ o mo kàn pákéjì mi o mo débẹ̀ mi náà pọ́ọ̀ṣì mi jẹ́ mi ọ̀gìrì lórí mo wọ́n fi lálọ́ máa wọ̀ rí máa wọ̀ rí jẹ́ ọ̀rọ̀ lórí wọn next time crazy jì pẹ̀lú ambulance wàá mọ̀ kó ti fẹ́ wọlé lọ́kọ̀ máa tún lu mo ah. kò bá tó báyà ó fẹ́ pa mí. kò yé mi ṣó ti rẹ ni. ó fẹ́ ṣe mí léṣe. àmì ó má ẹ̀kọ́ rẹ̀ àmì ẹ̀kọ́ rẹ̀ wàá ṣiṣẹ́ nǹkan sí ẹ má ẹ̀kọ́ rẹ̀. Ah, àánú mo ṣeré nìna mo ṣeré nìna <laughs> stop now stop. bóyá ká ló ti bẹ̀rẹ̀ mí nù hmm? ṣé kí balasa bi látẹ̀yìn bọ́ọ̀lù. àtẹ̀yìn ta. àtẹ̀yìn eh, eh, eh, o ti gbére owó ra fatiu náà. fatiu ta ló jẹ́ fatiu. ọkọ̀ ló máa ń jẹ́ bẹ̀. fẹ̀yì tó yé fẹ̀yì tó bá bọ̀ fẹ̀yì tó jóná. ọmọ mi ló mú fẹ́ gbé wa kó wa kú iṣẹ́ yóò mọ ṣeun òun náà fẹ́ mọ fẹ́ mọ darapọ̀ mọ ṣeun bí. Ah, ah, ó fẹ́ kọ́ṣẹ́ irun ṣíṣe. èmi wò pé bẹ́yìn sí ń ta ìwà gan-an káwọn ọmọ kiri búrẹ́dì tẹ̀lé tó bá ti ń rẹwà kán mọ ra búrẹ́dì sí. nígbà tí ọ̀kadà tó ní pín ọtí àdúgbò yìí mọ̀ pé lọ́pọ̀ pa náà bù mí. ikọ̀ rẹ ti rán. tábà bú ni abúni èwo ni mo wọ́ délé wọn bọ ìyàwó rẹ ti ń sun lóko fún mọba. wàá sẹ̀mí alọ́lọ́mí láti ilé àìtọ́tọ́ lọ́wọ́ gbọ́ ṣé kèsì pé ọmọ àjàṣẹ́ tó lóṣè léṣe ló padà sí ọ léṣe ọmọ ìyẹn lẹ́wọ́ àgàn. ìbánu hmm, ti wa lẹ́kìn. kí lẹ máa jẹ. èmi ti jẹ wa o. òkúrú yan ni lẹ wa yìí. ara o àwọn òbúyè pẹ̀sẹ̀ wà o. má o mi da ìpẹ́ sínú àbọ̀bọ̀ kan. tó o bá tún pè máa wú máa wú ni ó pa ẹ́ mo lọ sí ọjà látara lónìí nínú òrùn burúkú burúkú ni mo ń ná ẹ̀fọ́ ni mo ń ná ewédú lànà pa pé kò lè jẹun màlára ìfọ̀jẹ́jẹ́ wàá sọ pé o ti jẹ ẹwà. ẹ̀yin náà jẹ̀bi. ìjọ́kíjọ́ tí o bá tún gbé mi dídúró lẹ́ẹ̀kanra bí báyé tí ẹlẹ́kanra rẹ̀ tí màá yóò yà á fọwọ́ mi. ṣàwọn mi ló gbógun sí mi. mọ́mí wàláhì ìkànnì sọ́run yín. lórí ẹwà tí mo jẹ. ẹ ẹwà ẹ ti pọ̀ jù. inú yàrá ló ta sẹ́ẹ̀pù. ó bàbá ṣé nǹkan kọ́ ọmọ mọ́ra ni ọmọ tí mo ti bírú rẹ̀ tó mo tí mo lè ṣe báyìí yíyẹ bá ń bẹ́ fẹ́ bẹ́ẹ̀ tí ọmọ yọmọ ṣe báyìí ni hàn o pípẹ́ o ìmọ̀ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tó fi da ẹlẹ́bùkù sí mi lágbádá àmọ́ mo dúpẹ́. FCC. ẹnu yóò dùn bẹ́ẹ̀ ṣe rí mi. inú mi dùn. ṣebí sẹ́wọ̀n ló yẹ kẹ́ gbàṣẹ lọ́wọ́ mi. téèyàn ò bá tètè kú òlé ó lè mú kán gbàṣẹ lọ́wọ́ yàn bí ó ní àwọn ẹnìkan tí mo fẹ́ connect wọn weekend ẹ̀ lọ́ máa ráyè because they are always busy during the week. irú iṣẹ́ wo là ń sọ rẹ̀. ẹni iṣẹ́ tí bàbá mi rí ni o. ó ti rí bẹ́ẹ̀ alọ́bọ̀. kí ni gbogbo pálapàla òṣì tó dánwò lálẹ́ àná yẹn. adẹ̀bẹ̀ irinṣẹ́ tó ń sìn ó lọ síbẹ̀ tán ó wá lọ́njà kan fún. you see those connections they don't come easy. àwọn ọlọ́jọ́ ìbí congratulations sọ fáwọn ọ̀rẹ́ mi kó máa gbé wa jáde. kò ní lè possible mọ́. ó fagbó ó tún mu drug oh my god. tó bá nífẹ̀ẹ́ mi ò ní fẹ́ ẹ̀jẹ̀ dúdú sínú tipa funfun jẹ́ Enough. canal is not the best way to go for a couple. You're going through all this and you still remain in that house. Ẹ ṣáà mọ̀ pé obìnrin ò kì í ṣe problem. Of course. Kọ́tà ń fẹ́ náà ni. Ìgbà wo ni máa kú òní? Ìbíọ́lá! Hey, hey, go! Mo ti ṣe ọjà rà. She married to him. Let her go back to him. Kí ni ìdùnnú tiẹ̀? Kí ló mi? Biola, I know you are in there. Come out now. Huh? Wetin happen? You know nothing. I estate today. Why they shout? Kò lè bá mi the more tó they mọ́wọ́ me. mi. Ó jáwé mi ní. Ọ̀run. sóhun tójú mi tán yé àfikóró mọ́ṣọ́ wa lọ́wọ́ ẹni tí ń ṣọ́ níta òbí àfikóró mọ́ṣọ́ wa o lọ́wọ́ ẹni tí ń ṣọ́ wa tá ò káwa má ṣe àrífẹsẹ̀ sí i ká má ṣe jìnnà sófin ayé ká má ṣe lu pàkúté ẹni tá ò mọ tí ń ṣọ́ wa kiri tá ò rí. ìlú kí ilé yìí nílùú tó nábà tó níjòyè ajá ti ń wẹ̀ o ó ti ń róṣọ. e